aláròye máa wí o. ìjà ṣọ̀wọ́n àti ìmáàmù ògbómọ̀ṣọ́ èyí lohun tílé-ẹjọ́ sọ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ ọ̀yọ́ ti pàṣẹ fún ṣọ̀ún tìlú ògbómọ̀ṣọ́ ọba afọlábí ọláoyè láti má ṣe yọ sheik taliat yunus ayélára kúrò nípò gẹ́gẹ́ bí ìmáàmù àgbà ìlú náà lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2024 yìí lonídàájọ́ KB ọláwọyìn pàṣẹ náà nílé ẹjọ́ gíga ìpínlẹ̀ ọ̀yọ́ èyí tó wà nílùú ògbómọ̀ṣọ́ tẹ́ ò bá gbàgbé awuyewuye ti ń wáyé lórí ọ̀rọ̀ ipò ìmáàmù àgbà ìlú ògbómọ̀ṣọ́ látàrí bí àwọn olórí ẹbí ìdílé ayélára níbi tí sheik ayélára ti jáde wá ṣe kọ̀wé ẹ̀sùn ta kò ó níwájú ọba ìlú náà wọ́n lọ́kùnrin tí wọ́n fi joyè olórí àwọn mùsùlùmí yìí kì í ṣe ojúlówó ọmọ agboolé àwọn gẹ́gẹ́ báláròyé ṣe gbọ́ nítorí ẹ̀sùn yìí ni ọba ọláoyè ṣe pàṣẹ fún ìgbìmọ̀ àwọn ìjòyè rẹ̀ láti ṣèwádìí àwíjàre àwọn àgbààgbà ìdílé náà tí ìgbìmọ̀ ọ̀hún sì fìdí rẹ̀ múlẹ̀ pé ṣèyí ìkayélára kò yẹ nípò ìmáàmù àgbà nítorí kì í ṣe ojúlówó ọmọ wọn ní ìdílé ayélára nítòótọ́ èyí ló mú kí ẹgbẹ́ àwọn ọ̀dọ́ mùsùlùmí ìlú náà tí wọ́n pe ara wọn ní registered trustees of Ògbómọ̀ṣọ́ Muslim Youth Forum gba kóòtù lọ pé mímí kan kò gbọ́dọ̀ mì ọkùnrin náà nípò ìmáàmù tó wà yìí nígbà tó ń sọ̀rọ̀ lórí ẹjọ́ náà lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá onídàájọ́ Ọláwọyìn sọ pé mo pa á láṣẹ fún àwọn olùjẹ́jọ́ ìyẹn Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ àti ìgbìmọ̀ ìjọba rẹ̀ pé àwọn fúnra wọn tàbí aṣojú wọn kò gbọ́dọ̀ yọ ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ Alhaji Yunus Olùṣínà Ayílára kúrò nípò tó wà bẹ́ẹ̀ ni wọn kò gbọdọ̀ dá a dúró lẹ́yìn náà ló sún ìgbẹ́jọ́ tó kàn sí ọjọ́ kìíní oṣù keje ọdún yìí tí í ṣe ọjọ́ ajé monde ọ̀làwálẹ̀ ajáò ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétí ìgbọ́